ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ móhùnmáwòrán orísun ti ń fẹsìn yín ìròyìn mẹ́wàá lórí orísun ló ń dé sí ojú ìwòran yín ṣògo rẹni kejì látọ́kùn ìròyìn ìròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún wa lẹ́sẹẹsẹ. ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ṣẹlẹ̀ ní ìlú ìlọrin ó sì bà ọ̀pọ̀ dúkìá jẹ́ Dan Sharafa jábọ̀ láti ìlú ìlọrin ẹ jẹ́ ká gbọ́. mẹ́jọ ojúlé mẹ́tàlélógún dèrú ní agbègbè ọjà gbọ́rọ̀ ilé baba kéke nílùú ìlọrin olú ìlú ìpínlẹ̀ kwara bí nǹkan bíi aago méjì òru ó ní iná ọ̀hún gbéra sọ tẹ́nìkan kò sì mọ pàtó tó fa sábàbí bíná ọ̀hún ṣe buyọ̀ alhaja asumi isa harun ilé baba kéke ó ṣàlàyé lórí bíná ọ̀hún bó ti bà ná dúkìá tó ẹ gbọ́ bí wọ́n ti sọ. lẹ́yìn mẹ́jọ lọ́hùn mẹ́sàn-án ní àyín mara mẹ́fà mẹ́fà lẹ́yìn wáyé. bàbá ní ká fojú kó o gbẹ̀ lápapọ̀ sá pé dúkìá tójú yàtọ̀ ah. fún ti ilé. bàbá alẹ́ sísírò rẹ̀ tàwọn obìnrin ló ti ẹ̀ pọ̀ jù sẹ́wọ̀n pàwọn náà wọ́n lẹ́rù ní nǹkan tó pọ̀ aṣọ tẹlifíṣàn fíríjì góòlù oríṣiríṣi oníwà nínú nǹkan gbogbo ẹ̀ lọ́lọ́run ní kó lálà sí gbogbo ẹ̀ ló bàjẹ́ kò sẹ́ni kankan tó rí nǹkan kan mú kálukú du ẹ̀mí rẹ̀ jáde ni. Hmm? lákòótán wọ́n pàrọwà síjọba ìpínlẹ̀ Kwara láti má ṣe káwọ́ gbéra lóòótọ́ wọn ni igbákejì gómìnà nípínlẹ̀ Kwara ọ̀gbẹ́ni káyọ̀dé alábí ó ti ṣàbẹ̀wò síbi tí iná ọ̀hún ti ṣẹlẹ̀ wọ́n wá pàrọwà síjọba láti má ṣe jẹ́ òpẹ́ nítorí ohun gbogbo ó ti dẹnu kọlẹ̀ fáwọn tí iná ọ̀hún fọwọ́ bà bó ti jówó aṣọ àti gbogbo àwọn nǹkan míì tó jọ mọ́ dúkìá wọn ẹ gbọ́ látẹnu àlàájà asùnmí yéṣà. a dáadáa máa jí dáadáa aago méjì òru la dìde ni wọ́n ní bàbá àgbàlagbà ló tẹ̀ jí gbogbo wa ti sùn yẹn wá jí wa pé ẹ dìde ọlọ́run dé ọlọ́run dé kí ni àjọ ọlọ́run dé àṣìlẹ̀kùn báyìí gbogbo yàrá mi ti pọ́n gbogbo sílì tí ń já lulẹ̀ gbogbo ọ̀dẹ̀dẹ̀ mi náà ìyìn tí ẹ̀ wọlé ìyìn tí ẹ̀ lé mu wọlé mọ́ gbogbo nǹkan mi lónù bàbá gbogbo nǹkan mi lónù mo wá dìde ńgbà tí n fi jáde òun mo wá gbé báàgì owó mi jáde mo wá gbé sílé àfa àtàyè yìí mo wá gbé mọ́tírasì lè mọ́lẹ̀ àti mọ́tírasì ti tún gbaná ìmọ̀ pé ló tún débi ìyá yín lọ́dà fàtáyé gbogbo ẹ̀ gbaná papọ. gbogbo aṣọ mi góòdì ọmọ mi tí fi ṣe ìyàwó mo á gbé sísàlẹ̀ mo wá to aṣọ sanyìn àti ilé tòsí náà fi ṣe ìyàwó mo kó lé lérí sínú kúlà gbogbo ẹ̀ lójó kanlẹ̀ bàbá gbogbo ẹ̀ lójó tí mo fi dèrò jẹ́nẹ́rà lánàá nù mo wá ronú kọjá agbára mi ẹ fi tún wá kó sí mi ní. Ni ọ̀nà fún àyà wọn ń ta mí ọmọ tí yóò sùn tì mí yìnyín wá lè rẹ́nu yà yín wá ń fa ọmọ òun lẹ́sẹ̀ yín wá ń wọ bí bá fẹ́ yanu báyìí èéfín sì ń kó sí mi lẹ́nu. gbogbo ilé mi àlàkà gbogbo ẹ̀ lọ́láàlà sí kíjọba ràn wá lọ́wọ́ kí wọ́n dákun àánú ọlọ́wọ́n ọba wọn àtìlẹ́yìn ọlọ́wọ́n ọba wọn ìjọba wọn ò ní ṣubú gbogbo tí mo fàárọ̀ yọ̀ ní í ṣe lọ́láàlà sí pátá. láti ìpínlẹ̀ Kwara abọ́lárìn dáńsáráfà fún tẹlifíṣàn orísun. kò jẹ́ bí dáńsáráfà ṣe jábọ̀ eléyìí láti ìlú ìlọrin. di àsìkò yìí àwọn ènìyàn tó ń gbé ní agbègbè bárẹ́kè GRA ní èkìtì wọ́n sì ń sọ̀rọ̀ nípa àdó olóró eléyìí tó déédé bú gbàmù níbi tí wọ́n kó àwọn ohun ìjà e olóró sí léyìí tí ó sì ti wà ń bẹ̀ láti ọjọ́ mélòó kan láti ìpínlẹ̀ èkìtì Bánkẹ́ Fájuyì ó jábọ̀. lẹ́yìn tí àdó olóró dún gbàmù ní ibùdó tí iléeṣẹ́ ọlọ́pàá ń kó àwọn àdó olóró tí wọ́n ti dá lọ́wọ́ kọ́ pamọ́ sí tó wà lọ́gbà ọ́fíìsì gómìnà àtijọ́ lágbègbè òkè bárẹ́kè nílùú àdó èkìtì tó jẹ́ olúùlú ìpínlẹ̀ èkìtì lópin ọ̀sẹ̀ tó kọjá gbogbo àwọn òṣìṣẹ́ tó wà lọ́fíìsì gómìnà àtijọ́ ló ti forin ọpẹ́ sẹ́nu wípé irúfẹ́ ìjàmbá náà kò ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kò sí ẹ̀mí kankan tó lọ sí i síbẹ̀ àwọn ọ́fíìsì tó wà lágbègbè ibùdó náà ti bẹ̀rẹ̀ sí ní ka òfo wọn ṣàdédé ni àdó olóró tiléeṣẹ́ ọlọ́pàá kó pamọ́ sí ibùdó náà tó jẹ́ pé ó wà nínú ọgbà ọ́fíìsì gómìnà àtijọ́ dédé dún gbàmù lówùúrọ̀ ọjọ́ sátidé tó kọjá tó sì sọ ẹnu ilé tí àdó olóró náà wà di ahoro ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ́fíìsì tó wà láyìíká ibẹ̀ ló fara kááṣá ìṣẹ̀lẹ̀ náà níbi níbi àwọn fèrèsé rẹ̀ ṣe di wíwó dànù táwọn àjà ọ́fíìsì náà sì já lulẹ̀ látàrí ìdúngbàmù náà àwọn ọ́fíìsì tó fara kááṣá ìjàmbá ìdúngbàmù àdó olóró yìí ni ọ́fíìsì tó ń ṣàmójútó ètò àwọn ìjọba ìbílẹ̀ àti lọ́balọ́ba nípínlẹ̀ èkìtì ọ́fíìsì àwọn oníwèé ìròyìn tó fi mọ́ ilé ìwòsàn àwọn ọlọ́pàá àti ọ́fíìsì tí wọ́n ti ń ṣètò ìfètòsọ́mọ bíbí tó wà lágbègbè náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ ṣá o elédùà mo dúpẹ́ ni gbogbo wọn ń sọ láti ìlú àdó èkìtì bánkẹ́ fájuyì ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun. ààrẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari ti kí ikọ̀ àfọwọ́gbá bọ́ọ̀lù sínú àwọn lóbìnrin ìyẹn the Tigress kú oríire fún pípèrègede fún ìdíje Tokyo 2020 Olympic eléyìí tí yóò wáyé ó rọ ikọ̀ the Tigress náà láti múra síṣẹ́ kí wọ́n sì gbájúmọ́ ayò tó wà níwájú wọn láti gba eléyìí jáde nínú àtẹ̀jáde tó ti ọwọ́ ìbúwó olùdámọ̀ràn pàtàkì lórí ìlú koro sí ààrẹ alàgbà Fẹ́mi Adésínà jáde ààrẹ Muhammadu Buhari tún gbóríyìn fún ikọ̀ náà fún iṣẹ́ takuntakun wọn lórí pápá nínú ìpele ìperégedé yìí bí wọ́n ti gbáradì tó fún ayò wọn kí orí tó ṣe wọ́n lóore gẹ́gẹ́ bí ẹyẹ ọ̀kín láwùjọ àwọn ẹyẹ ní ikọ̀ tigrate náà jẹ́ ààrẹ Muhammadu Buhari wá gbàgbọ́ wípé ikọ̀ ọ̀hún ní ohun àmúyẹ tó lè sọ wọ́n àti orílẹ̀-èdè nàìjíríà di pàtàkì nínú eré ìdárayá lákòótán ààrẹ fi àwọn obìnrin afọwọ́jú bọ́ọ̀lù ṣájáde apẹ̀rẹ̀ náà lọ́kàn balẹ̀ wípé ìjọba yóò ṣe àtìlẹ́yìn tó yẹ fún wọn pẹ̀lú gbogbo ohun tí wọ́n nílò láti gbégbá orókè nínú ìdíje Olympic 2020 eléyìí tí ó wà níwájú wọn bẹ́ẹ̀ ló sì lu àjọ tó ń rí sí eré bọ́ọ̀lù ìdárayá inú ti ajáde apẹ̀rẹ̀ ìyẹn National Basketball Federation NBA lọ́gọ̀ọ́ ẹnu ó sì gbóríyìn fún wọn fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe àjọ tó ń rí sí ìkówójọ fún ìṣedéédé àwọn ilé ẹ̀kọ́ gíga ní ilẹ̀ Nàìjíríà ìyẹn tertiary education trust fund TET fund tí náà ìka àbùkù sí àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga jákèjádò orílẹ̀-èdè yìí wípé wọ́n máa ń darí owó tó yẹ kí wọ́n máa fi ṣèwádìí ìmọ̀ ìjìnlẹ̀ lórí ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ sí kíkọ́ ilé ríra ọkọ̀ bọ̀gìnì àti níná owó ọ̀hún láti fi gbafẹ́ eléyìí jáde lẹ́yìn tí ẹ̀sùn kan àwọn ilé ẹ̀kọ́ gíga kan àti àwọn iléeṣẹ́ ètò ìlera ìjọba pé wọ́n ń bù mọ́ iye owó tí wọ́n nílò fún iṣẹ́ wọn kí wọ́n lè rí owó kó jẹ nínú èyí tí wọ́n ti fi ẹ̀sùn kan ifáfitì ìlú Ìbàdàn ìyẹn University of Ìbàdàn èyí tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Independent Corrupt Practices and Other Related Offence Commission ICPC kéde rẹ̀ ní ìlú Dubai ìyẹn orílẹ̀‐èdè United Arab Emirates ní olùdarí ìṣèwádìí àti ìdàgbàsókè àjọ TETFund saliu Bakari ti sọ wípé àwọn owó rọ̀gùnrọ̀gùn tí wọ́n máa ń fi kún àwọn olùkọ́ láti tẹ̀síwájú ṣe ìwádìí ìmọ̀ jìnlẹ̀ àti kíkẹ́kọ̀ọ́ mọ́ ẹ̀kọ́ níní ìmọ̀kún ìmọ̀ nínú iṣẹ́ wọn kí ẹ̀ka ètò ẹ̀kọ́ tún lè tẹ̀síwájú sí i ni àwọn olùkọ́ ọ̀hún máa fi ń ra ọkọ̀ bọ̀gìnì kọ́ ilé ńláńlá gbafẹ́ bó ṣe wù wọ́n àti ìwà ìbàjẹ́ mìíràn Bákàrí sọ̀rọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ kan tí wọ́n gbé kalẹ̀ láti yan àwọn òṣìṣẹ́ tí yóò máa ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ kí ẹ̀ka ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ní àwọn ifáfitì kó tún lè jí pépé sí i nígbà tí ọ̀gbẹ́ni Bákàrè ń dáhùn sí ọ̀pọ̀ àwọn ìbéèrè tó ń wá láti ọ̀dọ̀ àwọn tó wá kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ ìta gbangba ọ̀hún ó ní iṣẹ́ tí àwọn olùkọ́ náà fi ń rú òfin àkọsílẹ̀ tó wà lórí owó tó ń jáde fún wọn láti kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ àìní tó owó àti ṣíṣe owó kí mọ̀kùmọ̀ ti kọjá àfẹnusọ lọ́dọ̀ wọn àti wípé láti ìwòyí lọ kí owó lè máa jáde fún àwọn olùkọ́ náà láti ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ sí yóò pa gbogbo òfin tó bá rọ̀ mọ́ láìrú ọ̀kan nínú rẹ̀ mọ́ nítorí ọwọ́ líle ni òun òun yóò fi máa jáde láti àpò TETFund lákòótán ó ní àjọ TETFund yóò darí ìwòye rẹ̀ kúrò lórí ohun amáyédẹrùn àti amúṣẹ́dùnṣe tí àwọn ilé ẹ̀kọ́ gíga ń pèsè sí àwọn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tó ń wáyé ní àwọn ìfàfitì náà. ìpè ti jáde sí gbogbo ènìyàn láti mú iṣẹ́ ọwọ́ ní pàtàkì láti ìpínlẹ̀ Èkó Sekinat Raji mú eléyìí wá fún wa láti Ìkòròdú. gbogbo ènìyàn ni ìpè ti jáde sí láti mú iṣẹ́ ọwọ́ ní pàtàkì kí a má sì ṣe gbàgbé ohun gbogbo tó lè máa mú wa rántí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ní ìgbà dé ìgbà ẹni tí ó sọ̀rọ̀ yìí di mímọ̀ ni ọ̀jọ̀gbọ́n nínú iṣẹ́ ọnà gbígbẹ́ ère àti yíya àwòrán ọ̀gbẹ́ni Paul Oshodi lásìkò tí tẹlifíṣàn Orísun fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú rẹ̀ ní ọ́fíìsì rẹ̀ tí ó wà ní Ìkòròdú ó sọ wípé pàtàkì ní iṣẹ́ ọnà àti àwòrán jẹ́ nítorí ó ń ṣe ọ̀pọ̀ iṣẹ́ ní orílẹ̀-èdè gbogbo fún ìrántí ẹ kí a gbọ́. iṣẹ́ ọnà ṣíṣe iṣẹ́ àwòrán òun la fi máa ń polongo àṣà wa àti ìṣe wa nínú iṣẹ́ ọnà iṣẹ́ àwòrán yíyà igi gbígbẹ́ ijó ìlù orin àti àwọn nǹkan bíi kíkọ ìtàn tí gbogbo wọn papọ̀ tó ń fi pè ní art ó ní the only profession ní profession kan tó jẹ́ pé ó di àṣà àti ìṣe wa mú ní ilẹ̀ ní ilẹ̀ àgbáyé tí ò bá sí tí ò bá sí igi gbígbẹ́ tí ò sí ijó wa tí ò sí ìlú wa tí ò sí ìkan kíkọ ti ìtàn tí ò dẹ̀ sí orin wa kò sí bí a ṣe máa lè rántí àwọn nǹkan tí bàbá ńlá bàbá wa ti ṣe sẹ́yìn mọ́ ọ nǹkan yíyà ló kó gbogbo ẹ̀ papọ̀ tá a sì fi rí ní ayé tí a wà yìí tá a bá lọ sí ààfin ọba a máa rí bí wọ́n ṣe fi iṣẹ́ ọnà èrè gbígbẹ́ fọ́tò yíyà tó fi di àṣà wa mú tó jẹ́ pé ọba míì bá jẹ a máa rí àwọn ìtàn yẹn àwọn kan tó ti lọ sẹ́yìn a tún máa padà tún rí so igi gbígbẹ́ náà tún jẹ́ nǹkan pàtàkì tẹ́ bá dé àwọn roundabout wa àwọn oríta oríta mẹ́ta ní àwọn ìlú kọ̀ọ̀kan ẹ máa rí àwọn ère tí wọ́n gbẹ́ síbẹ̀ ìmí wọ́n fi igi gbígbẹ́ ṣe é ìmí wọ́n fi òkúta ìmí wọ́n fi Eh, àwọn kan tó máa rí ní àgbègbè yẹn wọ́n fi gbẹ síbẹ̀ nǹkan tí yẹn jámọ́ ni pé òun la fi kó ìtàn tí nǹkan tí àwọn àṣàbáyé nǹkan tí ó ṣẹlẹ̀ ní ìlú yẹn ó la fi gbé lárugẹ. sáyẹ́ǹsì iṣẹ́ ọnà ló ti bẹ̀rẹ̀ kọ̀ǹpútà ayára bí àṣá àti iṣẹ́ ọnà ni gbogbo wọn ti bẹ̀rẹ̀ eh, gbogbo nǹkan ìdí iṣẹ́ ọnà ló ti bẹ̀rẹ̀ tí ò bá sí iṣẹ́ ọnà ni gbogbo àwọn kinní yìí ó fẹ́ ṣàpèjúwe ni ó máa fi iṣẹ́ ọnà fi ṣe àpèjúwe ni so iṣẹ́ ọnà jẹ́ nǹkan pàtàkì ní ìlú ní ìlú China wọ́n máa ń ṣe bí ẹni tó ń kọ́ èdè gẹ̀ẹ́sì ni torí ò mọ ibi tí o ti máa bá a tó bá dà tó fẹ́ tó lọ ṣe ẹ̀kọ́ sáyẹ́ǹsì ló ṣe ni o òfin ló lọ ni o oògùn ló lọ ni o kò sí bó ṣe máa ṣe tó yẹ pé iṣẹ́ ọnà ò ní jáde nínú ẹ̀ lákòótán ó ní ohun tó dára ni bí ìjọba bá tún lè kí àwọn ènìyàn tó ń ṣe àwọn irúfẹ́ iṣẹ́ yìí lẹ́yìn kí ohun gbogbo túbọ̀ lè tẹ̀ síwájú sí i. ní báyìí ẹ jẹ́ kí a dánu dúró díẹ̀ ká lọ sókè lọ́hùn nígbà tá a bá lọ tá a bá padà dé ìròyìn sì ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀ lọ́dẹ̀ẹ́.